والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a ولون ọba tí ó dá gbogbo ẹ̀dá ọba tí ó ń re ẹ̀dá ọlọ́run ọba yìí náà ni ọba tí ó ń kíyè sí àwọn ẹrú sìn rẹ̀ adúpẹ́ fún ọlọ́run ọba náà lórí àwọn ìdẹ̀ra rẹ̀ eléyìí tí kò lóǹkà èyí tí ò níye èyí tó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anábíwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sòhábà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa àánú ọlọ́run ìkẹ́ ọ̀rẹ́ orí ajẹ́jẹ́ tán rẹ̀ kí ó máa bẹ́ ẹni kọ̀ọ̀kan wa gbé títí láéláé àmín nítẹ̀síwájú ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí ó kún fún ọgbọ́n èyí tí ó kún fún ìtọ́sọ́nà èyí tó kún fún ìmọ̀nà látara ìtọ́sọ́nà ọlọ́run tó ń bẹ pẹ̀lú ẹ̀ o náà ní eléyìí tí a tún máa gbé ẹ̀wò lálẹ́ yìí nínú tírà Riyadus Salihin. باب بيان كثرة طرق الخير وجبنا àlàyé nípa pé ọ̀nà téèyàn gbà máa ṣiṣẹ́ olóore ọ̀nà tó pọ̀ ni ìgbà tí ọ̀nà ṣe olóore ti pọ̀ ó yẹ kẹ́nìkọ̀ọ̀kan wa náà ká sojú kòkòrò láti jẹ́ ẹni tí ó máa ṣiṣẹ́ rí bí a lè ṣe kan a lè ṣe míì torí pé ọ̀nà iṣẹ́ rẹ̀ ó pọ̀ tó sì ní ládàá tó lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala àwọn ahadith tó ń bẹ ní abẹ́ báàbù yìí òun náà ni a ó máa gbé yẹ̀wò alhadith sáàbẹ̀ hadith ẹlẹ́ẹ̀keje ní abẹ́ báàbù yìí ẹgbàá rẹ̀ عنه أي عن أبي هريرة رضي الله عنه àwọn náà ni wọ́n gba hadithi yìí àwọn ni wọ́n gbà wá wọ́n ní ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sọ wípé من غدا إلى المسجد أو راح أعد الله له في الجنة نزلا كلما غدا أو راح أو راح متفق عليه òṣìṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ń ṣàlàyé fún wa àwọn ọ̀nà tí èèyàn tún lè gbà rí iṣẹ́ rẹ̀ ṣe téèyàn tún lè fi ní ládàá lọ́dọ̀ ọlọ́run ọba ọba adẹ́dàá bó tilẹ̀ jẹ́ pé àwọn ọ̀nà wọ̀nyí ó lè kéré lójú wa a lè má kà á kún ṣùgbọ́n bó ṣe rí òun táníyàn bá ti dáa tá a sì ṣe bí wọ́n ṣe ní ká ṣe é dájú ṣáká ẹ̀san wà ń bẹ ládàá ń bẹ ń bẹ fún gbogbo ẹnikẹ́ni tó bá lè ṣe é àwọn nǹkan wọ̀nyí yóò máa kún wa lọ́wọ́ láti lè máa jẹ́ kí iṣẹ́ olóore wa iṣẹ́ ẹ̀san wa kó pọ̀ lójoojúmọ́ ní gbogbo wa nínú àwọn nǹkan tí èèyàn fojú kéré tí ẹ̀san sì wà ń bẹ̀ ọ̀kan lè tí anabi sallallahu alayhi wa sallam tó sọ fún wa yìí òjíṣẹ́ ọlọ́run ní mangada masjid awrah ó ní ẹnikẹ́ni tó bá lọ sí. Si ilé ìjọsìn tá a mọ̀ sí mọ́ṣáláṣí ní ọwọ́ àárọ̀ àwòrán àbó lọ nígbà tí ọ̀sán bá ti wọlé àbí ní ọwọ́ ìkẹyìn ọ̀sán àádọ́lọ́hùn lẹ́hùn fìlìjẹ́nẹ̀tì nùzùlá ọlọ́run ọba ọba adẹ́dàá yóò pèsè fúru onítọ̀hún nùzùlá nù nǹkan tá a fi máa ń pọ́n àlejò lé nǹkan máa ṣe fún yàn téèyàn máa mọ̀ pé wọ́n pọ́n mi lé wọ́n kà mí kún ọlọ́run ní gbogbo nǹkan bẹ́ẹ̀ pátá á palẹ́sẹ̀ ilẹ̀ fonítọ̀hún nínú àlùjànnà kullama gada ọ̀rọ̀ gbogbo ìgbà tí ó bá ti lọ sí mọ́sálásí láàárọ̀ àti lọ́sàn النزل afọwọ́ الإمام النووي wọ́n túmọ̀ anuzul fún wa wọ́n ní anuzul òun náà ní alqut wa rizku wama yu ayahu le da'if wọ́n ní tán pè ní nuzul bíi ó bẹ̀rẹ̀ látara oúnjẹ àbí àwọn nǹkan tí àlejò lè ní bùkátà sí tálejò bá dé wá bá wa oúnjẹ ni ibi tí ó sùn ni ní tí ó lò ní ní tó ní bùkátà sí ni gbogbo àpapọ̀ àwọn nǹkan yìí nínú èdè lárúbáwá ní ń pè ní nuzul ló fi jẹ́ pé ẹni tí ò bá kíyèsí àwọn nǹkan wọ̀nyí ó lè lọ túmọ̀ nuzul sí manzil pé ọlọ́run ó pèsè ilé fún náà àlùjànnà là nuzul níbí yìí ìtumọ̀ rẹ̀ náà ni àwọn nǹkan tá a máa ń pa léṣe ilẹ̀ fún ẹni tó bá jẹ́ àlejò láti lè fi pọ́nlé láti lè fi mọ rírì àbí láti mọ pàtàkì àlejò náà. gádà wọ́n fàyọ látara ntí a mọ̀ sí. Uh, alghadat awul ghadwa òun náà ni ìtumọ̀ rẹ̀ òun náà ni awul nahar àkọ́kọ́ àkọ́kọ́ ọ̀sán òun náà ń pè ní alghadat ìtumọ̀ ẹ̀ ni wípé kí ọ̀sán ó tó bẹ̀rẹ̀ ẹni tó bá lọ mọ́ṣáláṣí nígbà náà eléyìí kó irun àsùnbà ó kó sínú rọ́ọ̀ mina rọ́ọ̀ha eléyìí áàkìrù nahar ìkẹyìn ọ̀sán ìyẹn túmọ̀ sí pé láti ìgbà tí oòrùn bá ti yàtàrí zuhur asr maghrib gbogbo àwọn àsìkò yẹn náà wọ́n bọ́ sásìkò arọ́ọ̀ha ẹ̀rù wípé tí ó ti ṣọlá Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa ń bí yìí òun náà ní pé gbogbo ẹnikẹ́ni tó lọ sí mọ́ṣáláṣí yálà láàárọ̀ ni àbí láṣàálẹ̀ ni gbogbo ìgbà tó bá ti ń lọ ọlọ́run subhanahu wa ta'ala yóò máa pèsè nǹkan àpọ́nlé nǹkan àlejò yóò máa pèsè ẹlẹ̀ fún nínú àlìjẹ́nà eléyìí tá a bá wò ó kéré lójú ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú àwọn ojúpọ̀nà iṣẹ́ olóore ni gbogbo ẹnikẹ́ni tó ń sojú kòkòrò eléyìí ẹ̀rí pé tóun náà bá ti gbọ́ kí wọ́n pèrún báyìí yóò dìde yóò dìde tààràtàṣà láti wá mọ́ṣáláṣí láti wá jọ́sìn fọlọ́ eléyìí kì í wá ṣe fún ẹni tó wá kírun nìkan àfọwà sheikh ibn uthaymin rahimahullah wọ́n ní mangada ilal masjid ẹnikẹ́ni tó bá lọ sí mọ́ṣáláṣí ní ọwọ́ àárọ̀ ìmọ̀ lè sọ̀lá ó fẹ́ lọ kírun ni a ó lè gẹ́rì dáàlìka àbí ó tiẹ̀ lọ nítorí nǹkan míì pàápàá jùlọ mọ́sálá ń lè tọ́lá bìlẹ̀ ẹ̀lì ó lọ sí mọ́ṣáláṣí láti lọ kẹ́kọ̀ọ́ ó lọ kí alukur'an ó lọ kọ́ àwọn ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn alfiqh at-tawhid ó lọ mọ́sálásí láti lọ kẹ́kọ̀ọ́ so eléyìí náà ó tún fi yé wa wípé ó kó eléyìí náà sínú kì í ṣe kúlókùrú ìgbà téèyàn bá lọ láti lọ kírun nìkan gbogbo ìgbà téèyàn bá lọ sí mọ́sálásí pẹ̀lú àníyàn ẹ̀sìn pẹ̀lú àníyàn àti lọ lékún nínú ìmọ̀ ẹ̀sìn náà ni wọ́n máa ṣe kí ni o ni wọ́n máa kọ ẹ̀san bàǹtàbàǹtà yìí lẹ̀ fún àfáàjẹ́ kó wa wípé mọ̀ngádà àwòrán gàdá níbi ìtumọ̀ rẹ̀ ní awwalunaha ayé mọ̀ngáhàbá ilal masjidi fi awwalunaha ó ní mọ̀ngádà àwòrán rọ́h bìmánà mọ̀ngáhàbá ilal masjidi àkírọ̀ annaha. ìtumọ̀ ẹ̀ gbogbo ibi tó bá ti dárúkọ gàdá tí wọ́n fi rọha tẹ̀lé ìtumọ̀ gàdá ni pé àkọ́kọ́ ọ̀sán rọha òun náà ìkẹyìn ọ̀sán ṣùgbọ́n nígbà míì ní èdè lárúbáwá wọn a máa lo kọdọrọ arúh ilẹ̀ akada mana adhab tí bá dá lò lóun nìkan tí gàdá ò sí o lè túmọ̀ sí anytime téèyàn lọ bìkan o lè túmọ̀ sí masalan ìyẹn wọ pé uridu an aruha ila suq ay uridu an adhaba ila suq láì ní í ṣe pẹ̀lú sáàárọ̀ ni àbí ṣé àkọ́kọ́ ọ̀sán ni àbí kíni o àbí ìkẹyìn ọ̀sán àmọ́ tí wọ́n bá ti lè lo gàdá tí wọ́n tún lo rọ́hà a wípé ìtumọ̀ rẹ̀ ń bẹ̀ yẹn àkọ́kọ́ ọ̀sán àti ìkẹyìn ọ̀sán òun náà ní kìnì o òun wọn gbà lérò. mahalu shahid kí ni ìbáṣepọ̀ hadisi tí a kà yìí àti báàbù èyí tá à ń gbé yẹ̀wò nípa pípọ̀ ojúpọ̀nà iṣẹ́ olóore a ó kíyèsí wípé àwọn iṣẹ́ olóore téèyàn lè máa ṣe ó pọ̀ tayọ kéèyàn wá sọ wípé òun ò ríṣẹ́ eré kankan ṣe lójúmọ́ nígbà tí ojúpọ̀nà ṣe eré ti pọ̀ báyìí àmọ́ ṣojú kòkòrò bí àkọọ́lẹ̀ ládàá yóò ṣe máa pọ̀ ní gbogbo àtà bá ti ń jí títí dìgbà tá a fi lọ sùn ẹlòmíì wá lè máa rò wípé ah, òun ò lágbára láti ṣe léyìí agbára àwọn ògbé láti ṣe léyìí ọ̀kan nínú àwọn nǹkan tí ó rọrùn púpọ̀ tí kò ṣòro fún wa láti ṣe tó yẹ pé tá a bá sì lè ṣe àwọn àkọọ́lẹ̀ ẹ̀san ó ń bẹ fún alọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ọ̀kan ni lílọ sí mọ́ṣáláṣí láti lọ jọ́sìn fún Ọlọ́run àbí láti lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam yálà ní àárọ̀ ni àbí ní àṣálẹ́ eléyìí náà táníyàn tá a fi lọ́ba ti lè dá tó jẹ́ torí tọ́lọ́run eléyìí náà yóò béèrè fún ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala wal hadithu thamin hadithu ẹlẹ́kẹjọ anhu ay an abi dharrin radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam ya nisaa al-muslimat la tahqiranna jaratan لا تحقرن جارة لجارتها ولو فرس نشاط متفق عليه قال الجوهري الفرسن من البعير كالحافر من الدابة قال وربما استعير في الشعب òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó tún ṣàlàyé ojúpọ̀nà àwọn iṣẹ́ olóore míì fún wa èyí tó ṣe pé tí a bá ní kí a wò lójú yóò kéré ṣùgbọ́n wa huwa inda Allahi azim lọ́dọ̀ ọlọ́run nǹkan pàtàkì ni o kí ni ṣe olóore náà òjíṣẹ́ ọlọ́run ọba ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ báyìí pé yá nisa al-muslimat òjíṣẹ́ ọlọ́run ni mo pe gbogbo ẹ̀yin obìnrin mùsùlùmí gbogbo ẹ̀yin mùsùlùmí lóbìnrin pátá láàtà kìrọ́nà járọ́ tún lè járọ́ ti há alábàágbé kan kò gbúdọ̀ fojú kéré alábàágbé rẹ̀ o ta ni wọ́n ń pè ní alábàágbé òun náà ni ẹni tí ilé rẹ̀ tó fẹnu sọ ilé wa òun náà lẹ́nu tó gbé tá a bá na nílé wa tá a bá pariwo yóò gbọ́ nílé tiẹ̀ náà alábàgbé wa ni o aládùúgbò wa ni alájọṣe wa ni pàápàá jùlọ ìlànà báwa ṣe ń kọ́lé lágbègbè ibi tá a wà yìí tó ṣe wípé ilé kan òrùlé kan èèyàn ti ń gbé bẹ́ẹ̀ ìdílé bíi méjìlá lè máa gbé bẹ́ẹ̀ tó jẹ́ ilé dojúkojú dojúkojú ẹni tó kọ́ bí ilé ojúlé méjìlá ẹ wípé níbàámu sí báwa ṣe ń kọ́lé ń bì tó bá pẹ́ àyè ibòmíì ni ilé kan ìdílé kan ilé kan ìdílé kan ilé kan ìdílé kan ṣùgbọ́n tó ti pé bóyá ibi tó ń gbé wọ́n pọ̀ tí wọ́n ń gbé bẹ́ẹ̀ àwọn tẹ́ ẹjọ́ ń gbénu léwu náà àwọn alábàágbé rẹ̀ ni wọ́n ń ṣe a kò gbọdọ̀ fara ní alábàágbé wa yálà àwọn tá a jọjọ́ ń gbé papọ̀ ni nínú ilé kan náà àbí àwọn tó yẹ pé ilé tiwọn náà ó wà lẹ́gbẹ̀ẹ́ ilé tiwa àwọn tó yẹ pé tá a bá pariwo tá a bá sọ̀rọ̀ níwájú ta àwọn náà máa gbọ́ nílé tiwọn náà àwọn wọ̀nyí ni alábàágbé wa àwọn wọ̀nyí ni aládùúgbò wa òjíṣẹ́ ọlọ́run bá ní mo pe ẹ̀yin obìnrin mùsùlùmí la tahkiranna jaratun li jaratiha aládùúgbò kan lóbìnrin kò gbúdọ̀ máa fojú kéré alábàágbé rẹ̀ o kò gbúdọ̀ máa fojú rénà rẹ̀ kò gbúdọ̀ máa wò pé kí ló já má ó ṣeéṣe kó ṣe wípé irú ilé tí wọ́n ń gbé ilé ńlá ni ẹni tó jẹ́ aládùúgbò rẹ̀ ilé tó ń gbé ilé tó yẹpẹrẹ ni anabi ni o gbúdọ̀ fojú kéré rẹ o o gbúdọ̀ fojú yẹpẹrẹ o gbúdọ̀ ká sí ẹni tí ò wúlò nínú ẹ̀mẹ́ lẹ́ẹ̀fìrí nínú ṣíṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n bá lówó lọ́wọ́ àbí tí wọ́n bá nípò àbí tí wọ́n bá jẹ́ èèyàn pàtàkì lọ́dọ̀ ara wọn torí pé ẹni tó jẹ́ èèyàn pàtàkì òun náà lẹ́ni tó bá wúlò fọmọlàkejì kó o fi gbogbo ilé ayé kówó jọ táwọn èèyàn bá ti ṣàǹfààní tí wọn ò mọ̀ wúlò rẹ ládùúgbò tí wọn ò mọ̀ wúlò rẹ nínú ẹbí tí wọn ò mọ̀ wúlò rẹ láàrin àwọn tẹ ẹjọ ń gbé o o o gbogbo tó o níyẹn o ní sáyà rẹ ẹlòmíín wá ń bẹ kódà bàládùúgbò rẹ bá kí lásán gan báyìí yóò wá ẹni ọkọ rẹ pa ni kò tí ẹ bẹ́ẹ̀ nìkan kan ṣe bí wọ́n kí gan kò ní dáhùn yóò wúrẹ́ rẹ̀ pé òun dáa ju gbogbo wọn lọ òun kà kọ́lé sáàrin wọn ni òun dáa ju wọn lọ òun ṣe pàtàkì ju wọn lọ bẹ́ẹ̀ sì ni inna akramakum indallahi atqakum ẹni tó bá bẹ̀rù ọlọ́run òun ló lápọ̀nlé lọ́dọ̀ ọlọ́run ẹni tó bá bẹ̀rù ọlọ́run ló níyì lọ́dọ̀ ọlọ́run àìmọye ẹni tí à ń rò pé ẹni tó níyì ni tó yẹ ọlọ́run ó yẹpẹrẹ ju àkísà ẹlẹ́gbìn lọ láyé bíi náà sì bá siri wọn ló ń tún yẹn gbogbo ọ̀nà tí wọ́n fi kówó jọ gbogbo ọ̀nà jìbìtì tí wọ́n fi kó dúkìá jọ ìdí yìí tó fi jẹ́ wípé a gbọ́dọ̀ fojú kéré aládùúgbò wa kankan a gbọ́dọ̀ fojú yẹpẹrẹ ẹnikẹ́ni nínú àwọn iṣẹ́ olóore tọ́lọ́wọ́n bá máa ń torí rẹ̀ nífẹ̀ẹ́ yàn tọ́lọ́wọ́n bá máa ń torí rẹ̀ fún yàn lẹ́sàn-án ọ̀kan ni eléyìí. ma wo aládùúgbò rẹ bí ẹni tí ò já mọ́ kankan má rẹ bí ẹni pé wọ́n ló dáa ju ẹlòmíì lọ má rẹ bí ẹni pé wọ́n muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi dojú ọ̀rọ̀ yìí kọ àwọn obìnrin nítorí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ìṣesí yìí ó máa ń ṣe obìnrin lára pẹ̀lú ara wọn. pẹ̀lú kí wọ́n máa fẹnu yẹpẹrẹ ara wọn ẹlòmíín bẹ bó bá jí láàárọ̀ báyìí èpè ní ọkọ̀ máa gbé gba àwọn alábàágbé rẹ̀ aládùúgbò rẹ̀ sẹ́ ẹni tó ń gbénu ilé ẹ̀yin bíi mẹ́fà lẹ́jọ́ ń gbénu ilé kan ilé dojúkojú ara ẹni ọwọ́ ají láàárọ̀ wọ́n wá gbé nǹkan kan síbi ẹnu ọ̀nà rẹ ọwọ́ ni olórí burúkú wo ni ó gbé abọ́ sẹ́nu ọ̀nà rẹ báyìí subhanallah so màkì bó o ṣe sọ kó lórí burúkú ìwọ náà ti ṣépè fún rẹ torí pé náà àdúrà téèyàn máa ń ṣe náà ni pé ọlọ́run mọ̀jà bá olórí burúkú gbé abẹ́ẹ̀kọ́ nígbà tó wọ́n ti àgbé ìpò olórí burúkú ń bẹ nínú ilé tó ń gbé ajẹ́kọ̀ọ́ náà ti bá olórí burúkú gbé nu ó fún rẹ náà nù torí pé wípé ẹnìkan náà ni ó nǹkan yẹn síbẹ̀ nínú para tó sọ̀rọ̀ ní tó sọ ni pé olórí burúkú ẹni àdánù ẹni òfòwò ló bá bọ́ sẹ́nu ọ̀nà mi báyìí ìwọ náà ti ṣépè fúnra rẹ̀ torí pé n ta gbọ́yé nínú ọ̀rọ̀ tó ń sọ ni pé àṣé olórí ibú náà ló ń bá gbénu lé ìwọ àtẹni òfò lọ́jọ́jọ́ ń gbélé kan papọ̀ ẹni tí wọ́n ń bó lórí ibú gbé tí wọ́n mọ̀ pé òun náà atẹ́gùn orí ibú náà yóò padà fẹ́sọ̀ náà ìmọ̀ ṣépè kì í ṣe nǹkan tó dáa kódà kárí nǹkan tí ò tọ́ wa lọ́rùn a gbọ́dọ̀ máa ṣépè ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí irú òṣèṣì bẹ́ẹ̀ eléyìí máa ń wọ́pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin àwọn obìnrin náà sábà máa ń ṣe bẹ́ẹ̀ púpọ̀ ó ní anabi wa sallallahu alayhi wa sallam anabi ni ya nisa almuslimat ẹ̀yin obìnrin mùsùlùmí la tahkiranna jaratun li jaratiha ẹnikẹ́ni kò gbúdọ̀ máa fojú kéré aládùúgbò rẹ̀ alábàgbé rẹ̀ o wàhálà òfìrí sànà ṣáàtì kódà kó ṣe wípé níbi kó ka aládùúgbò rẹ̀ kún ibi tó gbúdọ̀ ká kún dé bó o bá pa ẹran tó o fẹ́ jẹ nínú ilé ẹ rí wípé bí ẹran ṣe rí òun ibì kan bẹ tán pè ní fírísánù ṣáàtì òun náà ni ẹwu ẹsẹ ẹran ibi tí wọ́n ń pè ní ibi kan níbi pátákó ẹsẹ ẹran níbi kíní ọrùn ẹsẹ ewu ẹran ọrùn tí wọ́n pè kì í sẹ́ran ń bẹ̀ bí egun ló máa wà ń bẹ̀ ṣùgbọ́n gba pé ń lè yín tán àwọn sàtú fi máa fi ròyìn ta kì í kankan lọ títí ń ti ibi. ó ń dúró bí ọrùn ẹsẹ̀ yẹn òun náà ń pè ní firisan ba'ir ràkúnmí ni wọ́n máa ń lò fún òun ló firisan ṣùgbọ́n gbà míì wọ́n máa ń tún yá fún ewúrẹ́ so yẹn túmọ̀ sí pé ọwọ́ apá ewúrẹ́ ẹ wá pín ẹran títí títí ẹ wá ní pé ah ẹran yìí tó bá yẹ kó sì pọ̀ ni n bá sì fún alábàágbé mi o òjíṣẹ́ ọlọ́run bá ní mọ̀ sọ bẹ́ẹ̀ kódà kó ṣe kékeré kó se ibi egun ẹsẹ̀ lásán lókù ṣáàfù náà kó mọ̀ wípé ọ̀pẹ̀ran nílé rẹ̀ eléyìí nínú àwọn ẹ̀kọ́ ìwà dáadáa tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó kọ́ wa lélẹ̀ tí anabi bá lè sọ eléyìí fún wa ká ṣe bẹ́ẹ̀ sáládùúgbò wa wa wa bàbá agbọ́dọ̀ ó kéré jù bó ti wulẹ̀ kẹ́ran ó kéré ma agbọ́dọ̀ fún ní nǹkan ká fún un náà bẹ́ẹ̀ ṣé ẹni tó bá jẹ́ oníjàgídíjàgan tó dé ní wàhálà sóò ní òṣèlú ẹ̀sán ládùúgbò ló jẹ́ pé ẹni tó bá mú jàgídíjàgan mẹ́sìn nínú Islam ó ń ṣe tara tiẹ̀ ni kì í ṣe ti Ọlọ́run ọba àti òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó gbé Islam lé lérí ìṣe dáadáa sí aládùúgbò wa òjíṣẹ́ ọlọ́run ọba ó fi fírísánù ṣáàt pátákó ẹsẹ̀ ewúrẹ́ ó fi wé pé ó kéré kó káwá sọ pé kò sí nǹkan kan mọ́ ó gbé láti ibi tó ṣe pé tọ̀ kò wá sí nǹkan kan tó ṣẹ́kù ju ìyẹn lọ òjíṣẹ́ ọlọ́run kò náwó rẹ̀ sí kíni o sí alábàágbé rẹ̀ aládùúgbò rẹ̀ ìyẹn túmọ̀ sí pé ẹni tó náwó eléyìí síyàn àjẹkù bá ní jù báyìí lọ yóò ṣe bẹ́ẹ̀ fún yàn so gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ẹ̀kọ́ yáàyè ìwà dáadáa tó yẹ pé téèyàn bá lè ṣe èèyàn ó gbà ládàá èèyàn ó gbẹ̀san lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala pàápàá jùlọ tó ṣe pé a ṣe pẹ̀lú àníyàn torí tọ́lọ́n tí kì í ṣe pá níyàn kan lè máa kí wa la fi ń ṣe tó ṣe pá níyàn torí tọ́lọ́n. qala al-Jawhari al-Jawhari náà àfa oní lọ́gà ni ó ní alfirsanu min alba'ir ó ní tán pè ní alfirsin min alba'ir an sábà máa ń rí lára àràkúnmí oní ń pè ní firsin lọ́jọ́ lọ́rọ̀ àkúnmí kalhafir min adaba níbi àwọn ẹran tó kù hafir náà máa ń pè àwọn ewúrẹ́ nǹkan hafir náà ń pè tiwọn ṣùgbọ́n ní tìràkúnmí tìràkúnmí náà ń pè ní kíni o firsin kọ́ọ̀lá wa rúbà musta'ira fi ṣáàt ìgbà mi bẹ o wọ́n lè yá lò fún kí ni o fún ṣáàt náà fún ewúrẹ́ gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam bó ṣe yá lò fún ewúrẹ́ nbíra. ọ̀rọ̀ tí anabi sallallahu alayhi wa sallam tó sọ fún wa bí ẹni tí a gbọ́ yín bẹ̀ ni wípé la tahqiranna min al-ma'ruf shay'an walaw qalla má fojú sí aládùúgbò rẹ kódà kí dáadáa yẹn kó jẹ́ nǹkan tó kéré gbìyànjú kó máa ṣe dáadáa kódà bó ṣe kíkí anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi ni la tahkiranna min al-ma'ruf shay'an hatta walaw an talqa akhaka biwajhin taliqin òjíṣẹ́ ọlọ́run ọba ó ní ẹ má fi ojú kéré dáadáa kankan kò sí dáadáa tí ò tóbi lọ́dọ̀ ọlọ́run kódà bó ṣe pé kó pàdé aládùúgbò rẹ ọmọ ẹ̀yà rẹ pẹ̀lú tútújúká ẹlòmíín bẹ tó bá ti yọ lọ́ọ̀kan ìṣe tí ó ṣe sojú gan ìṣojú mọ́kìnni òní bí ọ̀gá bá fẹ́ kí ò ní lè rí kí torí pé kò sojú kí eléyìí kì í ṣe wà dáadáa a jẹ́ ẹni tí ó túra sáwọn aládùúgbò wa agbúdò jẹni tí ó túraká sáwọn ọmọ ẹ̀yà wa agbúdò jẹni tí ó tújúká sáwọn èèyàn agbúdò mọ lejú kókókókókó ní gbogbo ìgbà bí ẹni tí wọ́n so pa bí ẹni tó lánìyàn búburú nínú ẹ̀mí agbúdò mọ tújúká òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó di kó yẹ wá pé eléyìí náà nínú iṣẹ́ olóore ni tá a bá ń sọ pé iṣẹ́ rí ara iṣẹ́ olóore náà ni tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sòtéèyàn bá lè máa ṣe eléyìí náà yóò jẹ́ kí a lè máa rí àkọọ́lẹ̀ iṣẹ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú ẹgbà wa ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam míì òjíṣẹ́ ọlọ́run ọba ní idha tabakhta mirqa fa akthir ma'aha wa ta'ahad jiranak òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní tí o bá tó o bá toba dana o oúnjẹ mírkọ̀ òun náà ń tà gbàlérò pẹ̀lú ẹ̀ òun náà níbi kéèyàn ó ní omi àmàlà èèyàn dáná èèyàn fẹ́ tẹ̀bà ẹ̀kọ́ èèyàn so àpèjúwe ẹ̀ nìyẹn òjíṣẹ́ ọlọ́run tó bá fẹ́ dáná nǹkan yẹn jẹ́ rẹ̀ ọ́ má dáná odò nǹkan tó jẹ nìkan jẹ́ kó ó pọ̀ roti alábàágbé rẹ roti ẹ̀ náà ma torípa anabi sallallahu alayhi wa sallam anabi ní kì í ṣe mùsùlùmí gidi òun lẹni tó ṣe wípé òun yó ṣùgbọ́n alábàágbé rẹ òun sùn lẹni tẹ́bi ń pa sòyìn túmọ̀ sí wípé nínú àwọn iṣẹ́ olóore wọ̀nyí gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá fún nígbà láàyè. láti ṣe àwọn nǹkan báyìí nǹkan tó dáa ni nínú àwọn iṣẹ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala òní. ẹ rí i pé nígbà kan kó tó di wípé ẹkọ́nọ́mì ń dẹnu kọlẹ̀ lórílẹ̀‐èdè kọ́lọ́mù bá kọ́ wọlé àtúbí rẹ̀ kó wọ́n sábà tún ètò ọrọ̀ ajé wa ṣe. tẹ bá ń gbélé kan bẹ́ẹ̀ nìkan bá dáná oúnjẹ kan yóò dáná yóò fún wọn wo àwọn tó ń bẹ́ẹ̀ nulẹ̀ yóò fún wọn bó àwọn ọmọ kéékèèké ó sì rẹ̀ sí àtẹ̀wà ni yóò bu tàwọn ọmọ kéékèèké fámìlì kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ ẹ̀yà lágbájá àwọn náà wà gbà tiẹ̀ lágbájá àwọn náà gbà tiẹ̀ nǹkan táwa bá ń lẹ̀ nìyẹn bàtà wà ní kéékèèké o ò lè dáná oúnjẹ kan ó ṣe tàwọn tẹ́ ẹjọ́ ń gbé kódà bó ṣe abọ́kọ̀ kan ó fi ránṣẹ́ sí àwọn náà eléyìí nìkan tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nínú àwọn nǹkan tó kó bá nǹkan wọ̀nyí ọ̀làjú ó kó bá nínú ọ̀nà tó làjú fi kó bá ní wípé àgbélé àjọgbé papọ̀ mọ́ nígbà tó wàá ń gbé fúláàtì kan àwọn ń kalẹ̀kùn géètì fúláàtì kejì pé ṣé kò sí o gbà mo ṣe mo ṣe ìrẹsì àtẹwà ni mo ní kí wọ́n á gbé fáwọn ọmọ yìí mo ní sí èkó ọ̀yà òrè <laughs> láti bò ló ti ń bọ̀ ẹ ẹ lájà ń lé mi tó lè dà fún subhanallah nínú àwọn nǹkan tí ọ̀làjú ní tó dálẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà tún ni poverty òṣì nígbà wọn ìntọ́ fẹ́ jẹ ó wà ó tún ṣẹ́kù òun ló fi sọ pé ọ̀fẹ́fẹ́ lòmí jẹ ṣùgbọ́n nísìnyí èyí tí wọ́n fẹ́ jẹ gan kò tí ì kárí sígbà yẹn lọ́wọ́ a sọ pé ó tún dáná tẹlómi mọ́ so poverty òṣì náà kún kọ́lọ́nkọ́ wọlé àtúbí rẹ̀ kó bá wa tún lè dé wa ṣe kí ó ràn wá lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹta èyí tó tún kún òun náà ni àníyàn burú tí ò jẹ́ ká rí nǹkan yẹn ṣe mọ́ gbogbo táwọn èèyàn ń gbọ́ nínú rédíò ọgbọ́n ọlọ́gbọ́n ìrírí ayé wọ́n lè ní ẹnìkan tó ń gbóúnjẹ fún yín gbogbo ògo yín ló ń lò wọ́n wàá sọ lórí rédíò pé ẹnìkan tó bá ti dáná nínú ilé yóò gbé fún gbàmọ́ kéékèèké nínú ilé àṣé ó ń lo arísìkì wọn ó ń lo búrùjì wọn nígbà tí wọn náà ti gbẹ́ ẹnu rédíò ìyá akíní bá gbóúnjẹ ah, ẹ má gbóúnjẹ yín lọ ẹ má gbóúnjẹ yín lọ ẹ má lò wúrò jù wá àníyàn búburú so gbogbo àwọn nǹkan yìí ló papọ̀ ní òjá rí nǹkan yẹn ṣe mọ́ láwùjọ wa ń sìn ṣùgbọ́n bó ti wulẹ̀ kórí gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fún lágbára láti ṣerú nǹkan bẹ́ẹ̀ nínú àwọn àṣẹ olóore òní eléyìí wà kọ́lọ́n kí ẹ mọ́ṣá fi ẹnìkọ̀ọ̀kan wa lọ́hùn. Ah, bákan náà والحديث العاشر حديث إليك هو حديث نعم التعصي حديث إليك سان حديث إليك سان النبي محمد صلى الله عليه وسلم عنه لا تدعى فهو أبو ذر الغفاري رضي الله عنه قال abuja ìgìfàárí náà tún gbẹ ẹgbà wa ọ̀rọ̀ eléyìí wọn ní anabi sallallahu alayhi wa sallam anabi ní al-imanu bid'un wa sab'un aw bid'un wa sittuna shu'ba fa ha qawlu la ilaha illallah wa adina ha imatatul adha an ani tariq wal xayawu shu'batun min al-iman muttafaqun alayhi. nínú ẹgbà wa fáwọn Abu Dar al-Ghifari kí ọlọ́run ọba kí ó bá yọ́nú sí wọn àmín wọ́n ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní al-iman wọ́n ní ìgbàgbọ́ tẹ́ rí wọn wa sab'un aw bid'un wa sittuna shu'ba tá a bá ní ká máa pín ọ̀nà tí ìgbàgbọ́ pín sí kì í ṣe nǹkan ẹyọ kan ṣoṣo báyìí èèyàn máa ń ṣe tá a fi sọ pé èèyàn nígbàgbọ́ tábà ní onígbàgbọ́ léèyàn nǹkan tó kójọ sí ara rẹ tá a fi pè ọ́ ní onígbàgbọ́ ó lé ní àádọ́rin àbí ká ní ó lé ní ọgọ́ta ó lé ní seventy ó lé ní sixty tá a bá ṣí nǹkan yẹn lé ní èjì ẹni èjì ẹni èjì tí gbogbo ẹ̀ bá papọ̀ sáré yẹn tá a fi lè sọ pé tọ́ ẹni yìí nígbàgbọ́ lára torí wípé ntẹ̀yìn ó ṣe gbogbo àwọn iṣẹ́ eré pátá tẹ̀ rí yẹn àmì pé èèyàn nígbàgbọ́ òun ni èyíkéyìí nínú iṣẹ́ olóore bó ti wulẹ̀ kó kéré ma téèyàn bá ṣe pẹ̀lú àníyàn orí ọlọ́run pẹ̀lú ìlú aláṣẹ́dùkí ìmánì nǹkan yẹn ń tọ́ka pé ẹnìyẹn ní ìmánì ó ní àwa mùsùlùmí la máa ń tẹnu mọ́ ó sì ń jẹ́ ìyàtọ̀ láàrin mùsùlùmí àtẹlòmí gbogbo ohun tí mùsùlùmí bá fẹ́ ṣe yóò ṣe nítorí tọ́lọ́run kò ní í ṣe nítorí pé káyé ó lè pariwo ẹ̀ kò ní í ṣe nítorí káyé ó lè mọ́ kò ní í ṣe nítorí táwọn èèyàn lè rò pé òun ló dáa jù ládùúgbò òun ló dáa jù láwùjọ la kò ní í ṣe nítorí ẹ̀ yóò ṣe nítorí wípé ọlọ́run ní ká ṣe lòun fi ṣe òun sì ń retí ẹ̀san lọ́dọ̀ eléyìí gan ni àṣírí dánpẹ̀ nígbàgbọ́ ṣùgbọ́n pé ẹ lónígbàgbọ́ gbogbo tó gbé kalẹ̀ torí owó náà ni ọkàn sáwọn èèyàn di màálù ọsọ àwọn èèyàn di ẹrú tó ń exploit wọn ọsọ wọn dùn jẹ ṣùgbọ́n téèyàn bá ń wò lọ́ọ̀kan èèyàn rò pé torí tọ́lọ́run ṣùgbọ́n lábẹ́lẹ̀ torí adé ni anabi sallallahu alayhi wa sallam anabi ní inú àmì òpin ayé àwọn ènìyàn ó máa ṣe ẹ̀sìn ṣùgbọ́n ayé ni wọ́n fi ń wá ẹ̀sìn ni wọ́n láwọn ń ṣe ìgbàgbọ́ ni wọ́n láwọn ń polongo ṣùgbọ́n tẹ́ ẹ bá wo abílẹ̀ ẹ rí i pé ayé òní wọ́n fi wá látara àdé eléyìí gbogbo ẹnikẹ́ni tó bá jó nígbàgbọ́ nínú ọlọ́run gbogbo nǹkan tí ń bá ń ṣe ó gbọ́dọ̀ ṣe nítorí tọ́lọ́run subhanahu wa ta'ala òjíṣẹ́ ọlọ́run ọba ní àwọn ìpele tí gbàgbọ́ kú sí lélẹ́yìn fa afdaluha qawlu la ilaha illallah ọ̀gá ìgbàgbọ́ ọ̀gá ìpín ìgbàgbọ́ tá a bá pín ìgbàgbọ́ tá n pín èyí tó jẹ́ nípa one nínú ìpín ìgbàgbọ́ òun kéèyàn gbàgbọ́ yìí gbólóhùn la ilaha illallah kí ni túmọ̀ gbogbo ìgbàgbọ́ tí ò bá ti ní eléyìí ná asán ni tí ò bá ti ní la ilaha illallah kí ni túmọ̀ la ilaha illallah ìtumọ̀ náà ni pé. kò sẹ́ni kankan tí màá máa sìn kò sẹ́ni kankan tí yóò gba ìjọsìn mi àyàfọ́ Ọlọ́run nìkan sòtẹ́lẹ̀ yorùbá ti lè dúró nínú gbáàyè èèyàn gbogbo yòókù tó ń pè nígbàgbọ́ asán ni òpòrò onígbàgbọ́ ọjẹ́ ńlẹ̀ orò ọjẹ́ ńlẹ̀ òpòrò onígbàgbọ́ bí gbogbo ààrẹ ní onígbàgbọ́ bí nǹkan kan bá ara ṣe díẹ̀ báyìí ó sọ̀rọ̀ òdì sọlọ́wọ́n ọba tó dá ọ ó ṣìwàwù ó sọ̀rọ̀ sọ sọba tó dá ọ. olórí ìpele àkọ́kọ́ ní ògbàgbọ́ òun náà ní gbólóhùn la ilaha illallah ìjẹ́rìí pé kò sẹ́ni kankan tó yẹ ká máa jọ́sìn fún kò sẹ́ni kankan tó lẹ́tọ̀ọ́ kó gba ìjọsìn lọ́wọ́ wa kò sẹ́ni kankan tá a gbọ́dọ̀ dojú ìjọsìn wa kọ yálà èèyàn ni o yálà màláìkà ni o yàtà àwọn òjíṣẹ́ ọlọ́run wọn ò sí nípò ọlọ́run a gbọ́dọ̀ sìn wọ́n a gbọ́dọ̀ jọ́sìn fún wọn ọlọ́run ọba tó dá wa nìkan òun la gbọ́dọ̀ máa jọ́sìn fún eléyìí ni ìpele àkọ́kọ́ tí máa ń bẹ lára èèyàn tá a fi mọ̀ pé onígbàgbọ́ ni onítọ̀hún wọ́n àdínà èyí tó kéré jù nínú ìpele ìgbàgbọ́ tá a fi sọ pé ìgbàgbọ́ ń bẹ lára ẹnìkan ìpele tó rẹlẹ̀ jù nínú ẹ̀ òun náà ni imatatul adha ani tariq téèyàn bá ń lọ téèyàn bá rí nǹkan kan tó lè kó sùtá tó lè kó ìpalára bá ọmọ làkejì lójú ọ̀nà èyí ó sì mú kúrò ńbẹ̀ eléyìí náà nínú ìpele ìgbàgbọ́ ni èèyàn ń wa ọkọ̀ lọ ọkọ̀ rẹ̀ wá kọjá o wá rí wípé ìgò ìṣó kan ń bẹ lójú títì tí mi bá ń bọ̀ tí ò bá kè sára yóò tẹ ìgò yẹn àbí ìṣó yẹn mọ́lẹ̀ ó sì lè ṣe jàǹbá fún táyà ayégbiri ẹsẹ̀ ọkọ̀ rẹ̀ kí ló wá ṣe ọ̀wá park ọ̀sọ̀kalẹ̀ ní ọkọ̀ rẹ̀ ọ̀wá lọ mú kíní yẹn kúrò ní ojú ọ̀nà ẹ̀rí mi gan lè mọ́ rí fi ṣe ìgbàgbọ́ ló fi ṣe nǹkan yẹn kì í ṣe torí èèyàn ó ṣe ń torí ìtọ́lọ́ kí àwọn ènìyàn má bàa kú sínú ìdààmú bó ti wulẹ̀ pé nǹkan ju ìwọ dúró o sacrifice ẹ́ o o o o o o ṣe ìfẹ́ méjì ìfarajì àsìkò tiẹ̀ o dá dúró kí àsìkò tẹlòmíì kó má bàa dúró lákòójú ẹ̀ ń kánjú lọ bìkan o sì dúró ó fi àsìkò kékeré yẹn lẹ̀ láti lè dáàbò bo àsìkò tó pọ̀ tẹ́lómi ò pàdánù torí pé ni tí ń kánjú lọ ń sìn títáyà rẹ̀ tó gùn nǹkan ẹ rí i pé yóò ṣe kíni yóò dúró tó bá tún wá lọ dúró tí ò tún wá ní extra táyà ẹ rí i pé ó lè di òru níbẹ̀ kírun nǹkan bẹ́ẹ̀ má bàa ṣẹlẹ̀ kejì sẹ́ni tó tiẹ̀ mà ó sì dúró òun yẹn kúrò lójú ọ̀nà. eléyìí náà nínú àmì ìgbàgbọ́ ni kì í ṣe bí káàkiri máa pariwo lórí rédíò ká máa pariwo nínú tẹlifíṣàn kó nígbàgbọ́ ni wá ìgbàgbọ́ rẹ iṣẹ́ rẹ ìwà rẹ òun ló túmọ̀ kó nígbàgbọ́ ni ọ́ kì í ṣe bọ́ bá ṣe ń pariwo èèyàn ológogoro tó là iṣẹ́ yẹn iṣẹ́ owó ẹ̀ òun ni túmọ̀ ìgbàgbọ́ rẹ òun là nàbì sallallahu alaihi wasallam òun ló ń sọ fún wa níbí bákan náà èèyàn rí nǹkan tó lè kó ìnira bọ́mọlàkejì èèyàn mú kúrò lójú ọ̀nà tó fi dórí èpo èpo ọ̀gẹ̀dẹ̀ bó ṣe rí òun téèyàn bá tẹ̀ mọ́lẹ̀ èèyàn lè yọ ṣubú òun á dúró òun mú kúrò lójú ọ̀nà gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àmì ìgbàgbọ́ lọ́dọ̀ ọlọ́run òní nínú àwọn iṣẹ́ olóore torí pé ìgbàgbọ́ ń bí ìgbìmọ̀nà tọ́ha iṣẹ́ olóore tó pé téèyàn bá ṣe èèyàn ò ní ẹ̀san lọ́dọ̀ ọlọ́run jama ẹwo tánàbí ń sọ fún wa sallallahu alayhi wa sallam tá a bá lè máa lo àwọn nǹkan wọ̀nyí tá a fi ń hùwà tá a fi ń ṣe ìṣesí wa ó dá mi lójú gbogbo bí tá a bá wà ó ní kónira bọ́ ọmọlàkejì ó lè fara ní ọmọlàkejì ara bó ti wulẹ̀ kó ma ní gbogbo ibikíbi tó bá ti bára rẹ̀ irú ìgbésí ayé báyìí ó ní ìgbésí ayé rere. Re tọ́lọ̀ ń fẹ́ ká máa gbé o láníyàn kó fẹ́ fara ní ẹnìkan ẹni ẹni ò láníyàn kó fẹ́ fara ní ọ ó ní ìjíjà ò lè ṣẹlẹ̀ ó ní ẹni tó lọ jí nǹkan oní nǹkan ó fara ní ọ nǹkan tiẹ̀ ó gbé lọ gbogbo ìntí ń gẹ́gẹ́ ọ̀ṣẹ̀ pátá ó kó abẹ́ ikú nira bá ọmọlàmọ́lẹ́jì. anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní wal haya'u shu'batun minal iman òjíṣẹ́ ọlọ́run ọba oníṣẹ́ rí kéèyàn ó tún wá ní tìjú kéèyàn ó jẹ́ni tí ó ní tìjú ìpín kan ní ìtìjú jẹ́ nínú ìgbàgbọ́ ẹni tó bá ní tìjú kí la gbà lérò pẹ̀lú ìtìjú ń bì òun ni wípé ìwà kan ní nǹkan tí ò dá ìtìjú nígbà míì á jẹ́ kéèyàn ó jìnà síwà tí ò dá torí pé nítorí ọmọ rò nípa tán bá ká mi mọ́ bẹ́ẹ̀ pẹ̀lú bí mo ṣe jẹ́ yìí pẹ̀lú bí mo ṣe tó yìí pẹ̀lú ojú tó fi ń wò mí yìí so àpọ́n mi lébi ìdápẹ̀ ní tìjú nìyẹn ọ̀rọ̀ tí mo ń sọ lẹ́nu yìí tán bá ká mọ́ mi lẹ́nu so àpọ́n mi lébi ìdápẹ̀ ní tìjú nìyẹn àwọn nǹkan wọ̀nyí yóò máa jẹ́ atọ́kùn wa láti lè ronú lẹ́ẹ̀mejì tá a bá fẹ́ sọ̀rọ̀ a ronú púpọ̀ tá fẹ́ wùwà bá a bá fẹ́ rìn lọ síbi kan a mọ àyè tó pọ́n wa lé àyè tí ò yẹ kí wọ́n bá wa ń bẹ̀ gbogbo àwọn kan yìí náà ń pè ní alhaya ìtìjú òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní ẹjọ́ kálẹ̀ mọ̀ pé ara ìgbàgbọ́ òun ni kéèyàn jẹ́ ni tó nítìjú ẹni tó bá ní tìjú kò lè hùwà àgbèrè kò lè hùwà àgbèrè ẹni tó ní tìjú ò lè máa yan àlè torí pé ìtìjú kò lè jẹ́ kó ṣe torí pé tí ó máa rò ní pé àti gbọ́ tó bá káwọn mọ́bi nǹkan yìí kí ló fẹ́ máa sọ ojú wo ni ká fi máa wọ̀ ọ́n tó bá bá òun níbi irú àwọn ìwà pálapàla báyìí ìdí mi tó fi jẹ́ wípé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì ní idha lam tastahi fasna fasna mashi òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní táwọn ènìyàn ò bá ti ní tìjú mọ́ kò sí tí wọn ò lè ṣe o àìní tìjú ní jẹ́ wọn ó jalè àìní tìjú ní jẹ́ èèyàn parọ́ àìní tìjú ní jẹ́ èèyàn lu jìbìtì àìní tìjú ní jẹ́ èèyàn hùwà àgbèrè àìní tìjú ní jẹ́ èèyàn ó ṣe zìnà àìní tìjú ló jẹ́ kí wọ́n máa yan àlè lọ́kùnrin àbí lóbìnrin ìtìjú ẹni tí tìjú bá ti sọnù mọ́ lára ó ti kúrò léèyàn ulaika kal an'am bal hum adall ẹni yẹn ti dẹranko torí pé ìṣesí òun àtẹranko ya'kulun wa yatamatta'un kama kama ta'kulul an'am wan naru mathwan lahum ọlọ́run bá ní wọ́n máa gbádùn wọ́n máa ṣe bó ṣe wù wọ́n wọ́n máa jẹun bí ẹranko nígbà tí ẹranko ń sùn tó jí ẹ̀rí pé ẹranko kó sùn kó jí kó jẹun kó gùn ó lè gùn ìyá rẹ̀ gan yẹ ó lè gùn ló bá tún yá olówó rẹ̀ tún lè pàjẹ́ àbí kó kú ìgbésí ayé ẹranko nìyẹn ọlọ́run ní àwọn èèyàn míì wà nínú èèyàn tó pé bí wọ́n ṣe máa lò ìgbésí ayé wọn nìyẹn àwọn ò rí páwọn ní díútì kankan fọlọ́ tó dá wọn wọn kan sùn wọn jí wọn jẹun yóò lọ ibi iṣẹ́ yóò dé yóò sùn yóò jí yóò sì máa lò gbèsè ayé bí ẹranko kí ni nǹkan tó fà àìsí ìtìjú nínú gbèsè ayé lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam lànàbí sọ fún wa pé wàlhàyà ṣọ́ọ̀bàtún minal iman òjíṣẹ́ ọlọ́run ní kẹ́ rí ìtìjú tẹ̀ rí yẹn o ìpele kan náà ló jẹ́ nínú ìgbàgbọ́ abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kí ó mọ́ṣẹ́ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àádọ́dúró mi tí ó bá tún di ọjọ́ mẹ́jọ ní insha Allah ta'ala ní délé àsìkò yìí a tún nípa àwọn ọ̀rọ̀ olówó iyebíye èyí tí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé tí èèyàn bá ń lò yóò yí ìgbésí ayé wa padà sí dáadáa yóò fún wa ní òdodo tó ń pè nígbàgbọ́ ju ká kà máa pariwo ká máa para wa ní onígbàgbọ́ kó sì pé ní ti àbòmọ́ abẹ́ aṣọ ó burú ju ti àwọn kèfèrí lọ ọlọ́wọ́n bá kí sọ wá bẹ̀. wọ́n fi ìbéèrè kan ránṣẹ́ ń bí yìí. wọ́n ní ẹni tí ń bá ọmọ rẹ̀ wí tí wọ́n ń sọ pé ọmọ òrí ojú rẹ̀ bí ojú ọmọ àlìjẹ́nà wípé òbí wo sì wọ àlìjẹ́nà òrójú ọmọ àlìjẹ́nà rí pé só dáa bẹ́ẹ̀ ah, ó dáa bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ torí pé o ti mọ̀ pé ojú ọmọ àlìjẹ́nà ó dáa torí pé ọlọ́wọ́n bá ti sọ pé wàhámà lẹ́dínà bíyàbọ̀t ojú òhún fáfi rahmatulahi ó ń fi àkọọ́lẹ́dún so ọlọ́run sọ bójú wọn ó ṣe rí ojú wọn ó funfun ojú wọn ó tutù so ìyẹn túmọ̀ sí pé ẹ̀rọ ojú ẹ̀ bójú ọmọ àlìjẹ́nà ìtumọ̀ ẹgbẹ́ ẹ̀rọ ojú ẹ̀ bó ṣe tutù bójú ọmọ kàkà tó fi máa ṣépè fọmọ òun sọ ọ̀rọ̀ dáadáa so mùtàmánìyàn lẹ́ni tó ní tàmá dáadáa kò sí tó burú mbẹ́ obìnrin mùsùlùmí lè sọ̀rọ̀ bóyá tó dé pé oríṣiríṣi yàn ni ó gbọ́ wá sí yẹn. Uh, ọkùnrin náà obìnrin ó kò sí láìfi ń bẹ inda amnil fitna tí ọkàn wa bá balẹ̀ pé fitina ò lè ṣẹlẹ̀ ń bẹ obìnrin sọ̀rọ̀ lórí rédíò ó ṣe sọ islam sọ lélẹ̀ wa bá balẹ̀ wípé fitina ò lè wá torí pé kóbìnrin ó sọ̀rọ̀ ọlọ́run ò sí léèwọ̀ pé obìnrin ò lè ntọ́lọ̀ ń sọ ni pé káwọn obìnrin kan má máa dún ohun wọn láti lè fi dá fìtínà sílẹ̀ ntọ́lọ̀ ń kọ́ nìyẹn ṣùgbọ́n tá a bá rí wípé ìmọ̀ sọ̀rọ̀ wọn náà lè dá fìtínà lẹ̀ àwọn afọ́wọ́ sọ wípé kò lẹ́tọ̀ torí pé ńgbà tó bá parí ọ̀rọ̀ ó fi nọ́mbà rẹ̀ síta so bele ṣe ń pè ọ́ lele ń pè ọ́ ó lè dá wàhálà alẹ́ ńlẹ́ láàrin ìwà àtọkọ ẹ̀ àwọn ń pè ọ́ láago mẹ́wàá ten thirty alẹ́ wọ́n fẹ́ béèrè kọ́ṣà kọ́ṣà kò náà ń bó ni wọ́n ṣe jẹ́ kò lè dá wa lálẹ́ sotí wa báyìí tá a bá ti rí wípé nǹkan yẹn lè mú fìtínà wá ó dáa kọ́ máa ṣe wáàsí rẹ̀ ní mọ́ṣáláṣí pẹ̀lú àwọn obìnrin ṣùgbọ́n tí ò bá lè mú fìtínà wá kò sí nǹkan tí aslan nípìnlẹ̀ kò sí nǹkan tí ó burú so mú fìtínà wá àbí ò ní mú fìtínà wá ìyẹn ní ó dìtàmì ìdájọ́ tí àwọn afọ́gbẹ̀lẹ̀ lérí ẹni tí ò nírun ṣé ó lè wọnú mọ́ṣáláṣí láti wá gbọ́ wàásù ọ̀rọ̀ àwọn àfáà pín sí méjì lérè ń bẹ náà àwọn onímọ̀ tí wọ́n ní obìnrin tí ò nírun kò gbọdọ̀ jókòó nínú mọ́ṣáláṣí bákan náà ó sì ń bẹ náà àwọn onímọ̀ tí wọ́n ní kò sí ẹ̀rí kan gbòógì tó sọ wípé obìnrin tí ò nírun kó má jókòó mọ́ṣáláṣí kò sẹ́ẹ̀rí tó ní kò lè jókòó mbẹ́ ṣùgbọ́n káwa dúró níwọ̀ntúnwọ̀nsì torí pé àwọn tí wọ́n sọ pé kò lẹ́tọ̀ọ́ àtàwọn tí wọ́n lọ lẹ́tọ̀ọ́ yìí àwọn tó ń jẹ́ authority ni wọ́n nínú mẹ̀sìn kò sẹ́ni kankan tá a lè da ọ̀rọ̀ wọn nù nínú àwọn méjèèjì ṣùgbọ́n ibi tí èmi máa ń gbé ọ̀rọ̀ yẹn sí ó ní pé ká dúró ní wọ̀ntúnwọ̀nsì wọ̀ntúnwọ̀nsì lọ́nà wo tí bùkátà ò bá béèrè fún wa pé ká wá mọ́sálásí ó bẹ́ẹ̀ ta ká jókòó sílé wa pàápàá jùlọ nígbà tá a bá nírun kama má kàn wá jókòó sínú mọ́ṣáláṣí wípé àkànṣe fàájì nínú mọ́ṣáláṣí àwa jókòó nínú mọ́ṣáláṣí nígbà tó yẹ pé òkú ní kírun kí á ní àǹfààní pọ̀ wá jókòó sí mọ́ṣáláṣí àmọ́ tí làlúrí kan tó bá sọ di dandan pé èèyàn gbúdọ̀ wà nínú mọ́ṣáláṣí á wà dúró lórí ọ̀rọ̀ àwọn kejì yẹn pé kò sílẹ̀ fún bẹ́ẹ̀ tí làlúrí bá béèrè fún ò lè dúró ń bẹ́ẹ̀ lákòójú wo ń sìn obìnrin tí ò ní ẹ̀rùn tó ń ṣe wáàsí tó fẹ́ gbé tó wá dúró síta òjò wá dé ah, ẹ wọlé ní àgbọ̀dọ̀ ah, wọlé ah, àbí òòrùn pa gan níta àbí ibi tó dúró sí ní tán sọ gan kò gbọ́ dáadáa ó wọlé kó jókòó torí pé ti rí ọ̀rọ̀ àwọn àfáà kan tí wọ́n sọ pé kò sí nǹkan tó burú so èmi gbé lórí wọ̀ntúnwọ̀nsì báyẹn bí ti hajj bá béèrè fún Allahu alam kò sí ní kó má dúró ṣùgbọ́n tí hajj ò bá béèrè fún ọbẹ̀ ta kó ṣe kí ni o kó kó jìnnà sí mọ́tọ́lásí ọ̀rọ̀ pọ̀ lórí tí mo sọ wẹ́rẹ́ ń o so masailu kíláàsì ni masala fọ́sílò ni kì í ṣe dárúsọ àǹbá yìí so kọ́lọ́n kí kó ẹni kọ̀ọ̀kan wà lọ́wọ́ insha Allah ta'ala á dàdúró ní àmọ̀báyà ọkùnrin níbèrè kan àbí. náà.